nǹkan mélòó ni irú wa fẹ́ sọ tí ẹ̀ma bá rọ ń bẹ̀. ọdún ni wà kì í ṣàìmọ̀ fọlọ́kọ rárá gbogbo nǹkan tí mo sọ pé mo máa ṣe pátápátá ni mo máa ṣe. so therefore tó bá sọ̀pọ̀tì wa. tó bá dé sọ̀pọ̀tì wa. Peace out, guys èmi àti ẹ fojú rinjú lẹ́nì ó fojú kan ọ̀gìdàn ló lajú lẹ́nì hmm. aṣáàgbó igi kó dalẹ̀ o akọ alágbà ni kò ṣẹ̀rùn méjì o lẹ́nì ó máa mú ẹ dé station wa bójú òkú ẹ ni bójú àyè ni bójú àwíwọ́ ni ó hmm. máa tẹ̀lé mi dé rẹ̀.